Sìngbà. Sìngbà. Sìngbà. Sìngbà means peonage. Sìngbà means peonage. Ẹni tó bá jẹ gbèsè ni kó fi ara rẹ̀ sìngbà. Ẹni tó bá jẹ gbèsè ni kó fi ara rẹ̀ singbá.